sẹ́wọ̀n pé fẹ́sẹ̀ wò mí mo wà mo wà lórí social media. wú à ah, àwọn èèwọ̀ mẹ́. lémi àwọn ọ̀gá gan mọ̀ mo wà lórí ìbàdó. ẹ eh? à ah, mo tún wà lórí tògó. wo ojú mi dáadáa oṣù méjì péré ni mo fún ẹ ìjà ń bọ̀ ọ́. sẹ́yìn tẹ́ bá kọ́ mi sẹ́yìn ní dójú tì mí mi ò ní ti ṣe freedom tí máa gbowó. sọ̀rọ̀ pé sẹ́kọ̀ọ́ wà ní ìrọ̀rùn ni ó ti sọ ẹfọ wọn náà rọrùn kó wọ́n jáde fẹ́mi ni o. ẹ ẹ má parọ́ bẹ́lẹ̀ ta mi fifty five thousand nígbà tẹ máa gba owó fifty four thousand five hundred kọ́ lẹ mú kó wá ní. ẹ tí wọ́n máa ya wèrè mu àbúfẹ́ sí wọn. ó lọ bọ̀ sí ma. iye kìíní yẹn dùn mí o. Ìwọ! Ta ló lóyún fún? Ayọ̀, ayọ̀ ìwọ ni mo lóyún fún mọ. ọ̀rọ̀ ẹ ti ká wọn kí bọ́ sì wà àwọn gangan náà tó rògbò. ìjẹ́ tí wá ti bí a lówó bá a ti wà yín ní nǹkan tá a rọra rí o nítorí ẹ̀ mo ṣe wẹ́lẹ́ rí o àwa ọkàn ló bá mọ̀ dábò dàbí irú ọ̀rẹ́ ọ̀gá wọn ibi tó àbá fẹ́ ká sọ fún ọ̀gá iye kan fún wa ní fifty ẹ mo ní àfojúsùn tí mo rà pamọ́ sí kékeré mo máa ra pè wọ́n máa ní kábà mi. Ah, kí ló fi ah, mo fẹ́ fi mo fẹ́ gbélé géèmù ni. ọ̀rẹ́ mi mọ̀ pé ọmọ tí bá ṣá kò tọ́kùnrin náà láyé ìdílé ìdìbẹ́ mi. ó pọ̀ ó pọ̀ ó pọ̀. àdìsókè òun regular customer yín nílé ló yẹ wa ọmọ olóyè ọ̀hún ọmọ olóyè ọmọ àṣìjà lọ́nà ọ̀tún ewúrẹ́ bí igbá ti sọ̀rọ̀ báwọn náà ṣe wà nígbà mi wọ́n máa báyàn ṣe kínní aleluya ẹ bá méje laleluya méje méje lùsánà méje kùrìsíyù ẹ ti àti àdásí gbogbo ẹ náà wọ́n sàmà ń da gbogbo ẹ papọ̀ kan náà ni wọ́n ó tọ́ pé àjọ bígbà tí a pé n kú ìwé èmi náà wọ́n understand kí ló fẹ́ ṣe. wọ́n rí mi kú kọ̀m̀pútà yìí kò ti lọ. olùsí kí ló ṣe gan-an.